náà bismillah rahman rahim oníbèrè béèrè béèrè pé obìnrin tọ́já sí wípé ọkọ rẹ̀ kú ó tún wá ní ọkọ míì tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama èwo nínú àwọn ọkọ yìí lobìnrin yìí ó wà pẹ̀lú nínú àlìjánà tí gbogbo wọn bá wọ àlìjánà àbí káàtì ẹ̀ tó fi kún gan obìnrin tó ní kọjá ọkọ méjì ó fẹ́ ọkọ àkọ́kọ́ ó kú ó tún fẹ́ kejì ó kú bọ́yọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni títán dé bóun náà sì obìnrin sáfẹ́ kọjá ọkọ kan so èwo ni ó wà wá pẹ̀lú nínú àlìjẹ́nnà eléyìí ni ìbéèrè tí ọmọ ìyá wa obìnrin béèrè ní ìdáhùn sí ìbéèrè yìí ọ̀rọ̀ mẹ́ta ni àwọn onímọ̀ sọ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí a tún lè sọ di méjì a lè sọ di méjì ọ̀rọ̀ àkọ́kọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tún wá rinlẹ̀ jù náà á sọ fún wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti díẹ̀ nínú àwọn ẹ̀rí táwọn onímọ̀ lò alákọ̀ọ́kọ́ òun ni wípé obìnrin tó bá ti ní kọjọ́ ọkọ kan láyé ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé àná à tẹ̀kúnù máa àhásánì yìí mú kúlúkọ́ni kánà máa fi dúnìyà wọ́n nírú obìnrin yìí yóò wà pẹ̀lú èyí tíwà rẹ̀ bá dáa jù nínú àwọn ọkọ méjèèjì yìí àbí mẹ́ta àbí iye tó bá rí kan jẹ́ èyí tíwà rẹ̀ bá dáa jù sóbìnrin yìí òun lobìnrin yìí ó wà pẹ̀lú tó di ìjọ ògbéǹde alkiyama ọ̀rọ̀ kejì òun ni pé àná àtòkọ́ yẹ́rù bẹ̀yìn náà wò mí wọ́n nírú obìnrin ìwọ́n ò ní kọ́ sẹ́sà kó select kó choose kó sẹ́sà pé ìwọ ọmọ fẹ́ kí n wà pẹ̀lú rẹ nú àlìjẹ́nnà ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì a lè sọdẹyọ kan àṣọbìnrin ọ wà pẹ̀lú ọkọ tíwà rẹ̀ dáa sí jù torobìnrin náà la àdámọ́ ọlọ́run fóbìnrin ibùn gbogbo èèyàn náà òun ni àdámọ́ ẹ̀mí gan nìyẹn kọjá sí pé ń bá ń ṣe dáadáa sí wa òun làwa náà ó fẹ́ ó túmọ̀ sí pé irú obìnrin yìí ó wà pẹ̀lú ọkọ tíwà rẹ̀ dáa sí ju ẹni ẹni ọ̀sẹ̀ sàlọ́dọ̀ ọlọ́run tí ó fi wà pẹ̀lú ẹ̀nu àlìjẹ náà ọ̀rọ̀ míì òun tó wà ní wípé anna a lè áàkiri àzùwà àjìhà wọ́n nírú obìnrin yìí ọkọ tó bá fẹ́ kẹ́yìn nílé ayé òun ni wọ́n jọ wà nínú àlìjẹ náà kálọ́rọ̀ méjì lélẹ́yìí ẹ̀rí wo làwọn àáfàá lò fáwọn ọ̀rọ̀ méjèèjì yìí ẹ̀rí tí wọ́n lò lórí pé yóò wà pẹ̀lú ẹni tí wà rẹ̀ bá dáa jù àáfàá wa Anas ọmọ Malik ọlọ́mọba ni yọ́nú sí wọn wọ́n ní anna wuma habibata zawja nabiyyi sallallahu alayhi wa sallam qalat ya rasulallah wọ́n lọ́kàn náà àwọn ìyá wa ìyàwó ànábì sallam ìyá wa wuma habiba wọ́n sọ fún ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní sí ọlọ́run alimara atu yẹkúnù láàzọ̀jàn fìdúnìyà ilé ànábì òróbìnrin ni tó lọ́kọ méjì ńlẹ̀ ayé àwọn ọkọ ìwà kú wọ́n tó wá jọ pàdé wàjẹ̀tẹ̀mí àrùnà fìlìjànà wọ́n wá pàdé inú àlìjẹ̀nà lè ayé ìmọ̀ tẹ̀kùn lè awálí àwọn lè àkhìr sálà kọ̀ọ̀kọ́ lobìnrin yìí ọmọ abá lọ́nà àlìjẹ̀nà ní abẹ́lẹ́ kejì wọ́n lànà bí wàá sọ pé kọ́ọ̀lù lè àhásánì ìmọ̀ hulkon kánà máàhá ya umma habiba anábìnrin rẹ̀ umma habiba sórẹ́ tí wà rẹ̀ bá dá sóbìnrin ìjù nínú àwọn méjèèjì ni ọmọ bá lọ anábì wa ní sọ́ọ̀mọ̀ nǹkan ní záàbà husnul khuluq bi khairi dunya wal akhirah ọmọ pé wà dáadáa kéèyàn ò níwà re ó ti kó orí ayé àtòrí ọ̀run tán ṣùgbọ́n àwọn àfáà ní wàlá hadithu dọ̀ àyífù jìdàn wọ́n láàdì ìfì yìí lẹ́gẹ́ ọlẹ̀ púpọ̀ so lórí eléyìí ní ìsìn àṣé ọ̀rọ̀ yìí ò rinlẹ̀ tó ọ̀rọ̀ yìí kọ́ ló lálàáfíà jù èwo wá ló rinlẹ̀ jù òun lọ̀rọ̀ tí àwọn àáfàá sọ pé àná à lè áákiri àzùwájà wọ́n lọ́kọ tóbìnrin yìí bá fẹ́ kàn òun ni ó wà pẹ̀lú tó bá dijọ́ gbé dàkìyàmọ̀ àwọn àáfàá tán sọ ilé ẹ̀rí tán kó wá lé márùn-ún àwọn ẹ̀rí yẹn làwọn àáfàá wa jọ pọ̀ bó ti ẹ̀já sí páwọn ẹ̀rí tán mú wáyìí náà a rínú àwọn ẹ̀rí náà táwọn náà ní ilal tí wọ́n ní defect táwọn náà láwọn àlébù kan àbí méjì ṣùgbọ́n àwọn àáfàá padà sọ gbogbo àwọn àdíìsì pọ̀ tán fi ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ní lórinlẹ̀ jù kódà wọn bẹ nínú àwọn àdíìsì yẹn tí Sheikh al tí wọ́n ládìísì tó lálàáfíà ni ẹ̀rí àkọ́kọ́ táwọn tó ní obìnrin ọkọ tó bá fẹ́ kàn òun ni wọ́n jọ wà ní àlùjánnà o tọkọ yẹn náà bá ti lè wà àlùjánnà wọn lànà bí àṣàlà ń sọ pé àyùmọ̀ múra àti ìtùwú fi àání àzá òjò wa èyíkéyìí obìnrin tọkọ ẹ̀ bá kú fàtàzáwù ẹ̀já ti bá dàwù lẹ́yìn ìgbà ọkọ ẹ̀ kú ó sì lọ ní ọkọ míì fàyíyàlẹ̀ áákiri àzùwà jìhà ọkọ tó fẹ́ kẹ́yìn òun ni ọmọ wà pẹ̀lú ẹ̀ bá di inú àlìjánnà o Sheikh Al-Albani wọ́n sọ áhà wọ́n ládìísì lálàáfíà nínú tíra àwọn sírísílátò ládìísì sọ̀híyà ẹ̀rí mi táwọn tó sọ ọ̀rọ̀ yìí tí wọ́n lò òun ni ohun tó ṣẹlẹ̀ tí sáàbí pàtàkì Muawiya bun Abi Sufyan wọ́n ní khutba Muawiya bun Abi Sufyan Umar Darda bada wafati Abi Darda ìyá wa Umar Darda tọ́jọ́ ìyàwó sáàbí pàtàkì Abu Darda wọ́n nígbà tọkọ ẹ̀ kú Muawiya wa kọ̀nù sí pé òun fẹ́ fẹ́ nígbà muawiya wa kọnu sí ìyá wa umu darda wa ní pé ìní sẹ̀mítù àbá darda yẹ̀kùl sẹ̀mítù rọ̀ṣọ́lá sálàm yẹ̀kùl ó wá ní ìyá umu darda wa sọ fún muawiya pé mo gbọ́ tọkọ mi tó ti kú abu darda tó lóun gbọ́ tànàbí sọ wípé ayúmọ̀mọ́ra àti tòwúfi á ní àṣà òjò àfàtàṣáwò àjá ti bá bàwò fàyí àlẹ́ àkìrà àṣùwájì à mo gbọ́ tànàbí sọ pé obìnrin tọkọ ẹ̀ bá kú tó wá lọ́kọ míì ọkọ tó bá fẹ́ kàn òun ni ọ jẹ ẹ̀nu àlìjẹ́nà ìyàwó dàrúdà wa ni ìrẹ́ muhawiya má bínú wà má ń kún tùlẹ̀ àtàrọ́kà aláàbí sórí mi ní fẹ́ kí n mọ gbọ́lá fún kí n jẹ́ ìyàwó àbúdàrúdà na àlìjẹ́nà mi ìfẹ́ sílẹ̀kì ẹ̀ mi ìfẹ́ kọjá pé wọ́n mi nínú prefer kọjá mi mọ́ ìtumọ̀ tó ń sọ nìyẹn kódà níbòmíì ó ń sọ pé mi ò fẹ́ bádálá mi ti tiẹ̀ ti tí ó rọ́pò tí ó rìpléṣì àbúdàrúbá àwọn àfáà ní átárù yìí náà ó lẹ díẹ̀ ṣùgbọ́n àwọn ìtumọ̀ rẹ̀ náà jọ ìtọ́lálàáfíà àti kàlókè nínú ọ̀rọ̀ míì òun ni ọ̀rọ̀ tí umu dàrúdà náà wọ́n ló gbà látọ̀dọ̀ àbúdàrúdà tọ́lá nàbí sọ wípé anna lè mara ata lè áhírí àzọwájìá ẹ̀ẹ́dọ́bìnrin ọkọ tó bá kú kẹ́yìn fún òun ni wọ́n jọ wa. ìyá wa Aisha rọ̀dí Allah á ní ọlọ́run bá ní kẹ́ àwọn náà àwọn náà gba àdíìfì wa ṣùgbọ́n àwọn afáàlá àdíìfì náà lẹ̀ gan látọ̀dọ̀ ànábì àsàlàm fún ànábì sọ pé àlèmọ́rá átú lè áhírí àzúwà jìyà ànábì ní sẹ́ róbì o ọkọ tó bá fẹ́ kàn ní ọjọ́ wa pẹ̀lú ẹ̀ tó bá dínú àlìján náà nínú àwọn ọ̀rọ̀ míì táwọn àfáà tún lò òun ni ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sàbí pàtàkì Hudhaifa ọlọ́run sí anáwù kọ́là lèmúratì wọ́n ló ń sọ fún ìyàwó ẹ̀ pé inṣíìtì à ń tẹ̀kú ní záújà tí ìfìlìjà náà irú ìyàwó mi tó bá tó fẹ́ dé ìyàwó mi lálùjá náà o má fẹ́ falátàzáwàjì bá àbí tó bá jẹ́ pé mi mo kú ṣáájú rẹ̀ má lọ́kọ lẹ́yìn mi o fàyínà lè mara àtà àfìlìjà lè ákìrì àṣewájú àfìdúnìá torí pọ́bìnrin ọkọ tó bá fẹ́ kàn láyé òun ní ọ̀dọ́kọ ẹ̀nu àlùjá náà o wọ́n ní ùdẹ́fà wọn sọ pé falidálíkà harrama lọ́wù aláàzúwájì nàbí ìsàsálà torí ẹ̀rọ ọlọ́run ṣe ṣe léwọ̀ fáwọn ìyàwó ànàbí àyíyá nkẹ́hìnà bá dàwú lẹ́yìn ìgbà tánàbí ti kú ẹ má lọ́kọ kankan o lẹ́yìn àwọn náà àzúwájù fìlìjànà torí fáwọn ìyàwó ànàbí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ láyé wọ́n tó jẹ́ ìyàwó ẹ̀ nínú àlìjánà jẹ́mọ́ àwọn àfáàní tá a bá sa gbogbo àwọn ọ̀rọ̀ ìjọ àtàwọn míì tí ì lè kó wa èyí obìnrin tó bá ti ní kọjọ́ ọkọ kan ọkọ tó bá wà lọ́dọ̀ ẹ̀ káyìn tọ́lọ́n bá ti ní ọwọ́ àlùjànnà o òun náà ni wọn jọ wá papọ̀ sòkòsòbìn tí ó wà jápọn àbọ̀kùnrin tí ó jápọn nínú àlùjànnà hadithi sọ̀rí muslim ń bẹ lórí eléyìí tó àwọn fìlì jáná ti àzù kò sí àpọ̀n lálùjànnà kálá àbá wá róbìn nǹkan tó yẹ kí gbogbo ọkọ tó wọn fẹ láyé kọ̀ sọ́mọ àlùjànnà nu wọn ọlọ́run tó ṣètò ọkọ fún nínú àlùjànnà sóbì wa lè sọ wípé torí pé ọkọ òun òun fẹ́ káwọn òtún jọ jẹ́ ọkọ àti ìyàwó nínú àlùjọ náà kọ́ mọ̀ màrí jẹ̀mọ́ tírú obìnrin yìí bá rí wípé òun ò yapa àṣẹ ọlọ́run òun ò ní ṣe zìnà òun ò ní máa ṣe ṣúgà mami káàkiri kò sí ní di haramu decide mo ti menopause àbí bẹ́ẹ̀ kọ́ yìí nídìí ọmọ mọ́ mọ́ nígbà bá dọ̀dọ̀ ọlọ́run ti kú àjọ máa tún gbádùn nínú àlìjánná kì í ṣe haramu nù ṣẹ̀ríà ṣùgbọ́n tóbi bá rò pé mo fẹ́ kájọ àti àwọn lálùjánná ìlọ́kọ mọ́ irú obìnrin yìí wá ń ṣe rádaràdá kí irú obìnrin yìí ọ̀bẹ̀rù ọlọ́run ó tó lè mọ́wàá àlùjánná gan o torí náà tó ti rí wípé tó òun tó ní bùkátà sọ́kọ́ kan bá ti kú mọ́tò ní kẹ́ẹ̀lẹ́ jọjọ́kọ àti àwọn pé àbí tí ọmọ abalẹ̀ ọlọ́run jẹ́ lọ́kọ míì ọkọ rẹ míì tó níhùn náà tó bá jọkọ rẹ nú àlìján náà kò sẹ́ni tí ó wà lùján náà tí ó bànú jẹ́ o kò sẹ́ni tí ó wà lùján náà tí ó rìgírẹ́tì ṣùgbọ́n bíi tó bá rí pé òun lè kóró òun dúró ṣẹ̀rí àyọ̀ǹdẹ̀ fún un ó lè má lọ́kọ mọ́ lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ bá ti kú kán lè bá àjọ jẹ́ ọkọ àtìyàwó nínú àlìján náà pẹ̀lú mọ́jẹ̀mú kórí wípé òun ò ní máa balẹ̀ ọlọ́run jẹ́ òun sì lè kó àrò òun dúró wallahu a'lam.